إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله أطرى الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم أطمى تسوج لي دجلك ولتن القرآن الكريم لتن سورة الإسراء آية 104 أعوذ بالله من الشيطان الرجيم وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئن بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا اللهم الله سبحانه وتعالى قل وكلنا من بعدي لبني إسرائيل اسكنوا الأرض أصفوا أو ما إسرائيل لن يبوي الشلوين tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa Fir'aun àti àwọn èèyàn rẹ̀ tó pa wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe kọ́ńkọ́ tí yán tán ṣe gbéraga sájọra wọn lójú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni wa kunna min ba'dihi li bani Isra'il àwọn ọmọ Israẹli tó ṣe pé wọ́n gbà fún ọlọ́run ọba tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ní apadà wá gbà ọ́ láàyè àdìkàmọ́ gbé orí ilẹ̀ eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ Israẹli wọ́n fọ́n káàkiri lórí ilẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala gbà wọ́n láàyè ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe ìgbé ìlú sham ó ṣe nírọ̀rùn fún wọn kó tó di pé àwọn náà padà wá kọtí fún sí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìṣe ọlọ́wọ́ ọba dẹ̀ wípé tí àwọn èèyàn bá ṣe kọ́ńkọ́ tí wọ́n ti àbí wọ́n ṣe ìjọ rẹ̀ lójú tí ọba ọba láti lè fi ọ̀tá rẹ̀ bí ti pẹ̀lú wọn eléyìí kí ọmọ gbé orí ilẹ̀ fẹ̀yìntàjá wa bil àkírọ̀ ọlọ́ni ńgbà tí àdéhùn tí ó jẹ́ àdéhùn gbẹ̀yìn tó bá dé jí ìnàbí kùmlà fífà àákò gbogbo ìjọ tójú kẹlẹ́ àwọn afá wọ́n ní àlàyé eléyìí òun náà ni pé àtò kan bẹ àbí àtò kan bọ̀ wá tí àwọn ọmọ Israẹli ti gbogbo wọn padà kójọ sójú kẹlẹ́ tí ìjẹníyà ọlọ́run ọba yóò lè fi tọ́ sí wọn gbogbo wọn padà kójọ sí ààyè tí wọ́n kójọ sí lónìí eléyìí á lè jẹ́ kí gbogbo àwọn ìkọjá àlà tí wọ́n ń ṣe ọlọ́run ọba yóò lè dẹ ọ̀tá sí wọn ta ni ó jẹ́ ọ̀tá náà òun náà ni àwọn ìjọ mùsùlùmí tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi jẹ wọ́n níyà ṣùgbọ́n ní àsìkò táwa yìí àwọn ìjọ mùsùlùmí náà àwọn náà ò tí ì dúró lórí nǹkan tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ kan dúró lé lórí so bí ọlọ́run ọba ṣe dí pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì tó fi àwọn ọba bíi Titus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi dí pẹ̀lú wọn náà ni ó tún padà dí pẹ̀lú wọn pẹ̀lú àwọn ìjọ mùsùlùmí ṣùgbọ́n síwájú àsìkò yẹn àwọn ìjọ mùsùlùmí náà wọn dúró déédéé lórí tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó pa wọ́n láṣẹ súnà ọlọ́wọ́ ọba dẹ̀ ni wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni wa kadhalika nuwalli ba'da zalimina ba'dan bima kanu yaksibun ọlọ́ni àwọn tó bá ń ṣe àbòsí a máa fi wọ́n jẹra wọn níyà ni látara iṣẹ́ tó bá ń ṣe eléyìí lára àwọn kẹta ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ni bí àwọn aráàlú bá gbádùn tí wọ́n dúró lórí tí ọlọ́wọ́ bá fẹ́ tẹ́ ń ṣe àbòsí fúnra wọn wọn lè ní olórí tí ó láàánú wọn lójú irú olórí tí ó dúó lórí táwọn náà dúó òun náà ni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ni ó mọ̀ fún wọn eléyìí súnmọ́ ọlọ́wọ́ ọba lórí ilẹ̀ ni ṣùgbọ́n káwọ pé àwọn èèyàn kan wọ́n dúó déédéé wọ́n tẹ̀ láṣẹ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba subhanahu ó wá fi èèyàn burúkú ṣe lórí fún wọn eléyìí ò ń ṣe nǹkan tó kọ́mọ̀ rárá bá a bá ti rí àwọn èèyàn tó ṣe pé olórí wọn ojú òbílẹ̀ jẹ́ èèyàn káwo àwọn èèyàn àwọn èèyàn wọn dáadáa irú olórí tí ọba fún wọn náà ni wọ́n dìgáàbù torí pé ọba lórí ilẹ̀ ni pé wà kàdáàlì kẹnu wá ní báàdọ̀ zọ́ọ̀lì mi náà báàdọ̀ àwọn alábòsí àmọ̀ fún wọn jọ̀gá ara wọn àmọ̀ fún wọn ṣe olórí ara wọn àmọ̀ wọn pẹ̀lú nǹkan tó ṣe kí wọ́n ṣe níṣẹ́ àsìkò tí àwọn mùsùlùmí bá dúró déédéé àti lè kọ́ńkà àwọn Ísírẹ́lì eléyìí ó jẹ́ nǹkan tí ó rọrùn ṣùgbọ́n tí àwọn mùsùlùmí ò bá dúró déédéé irú nǹkan tá ń rí náà ni a máa rí torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala náà ti ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì ní àmọye ìgbà tó ṣe wípé ọlọ́wọ́ bá ní kí àwọn ọ̀tá káfíyà jẹ wọ́n látara wọn náà fọ̀tí kú sí ọ̀rọ̀ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó bá ti wá di wípé àwọn èèyàn kọtí kú sí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kí ayé àwọn míì náà tún kọtí kú sí ọ̀rọ̀ wà ní ká máa wọn látara ilé sọ ẹni tó bá ní wẹ́pọ̀n ni ó borí inú àwọn méjèèjì ni kejì wọn náà ni wọ́n sí ni wọ́n àdẹ̀ ní ọlọ́niwọ́ bíi haki anzalnahu alukur'ani ta sọ̀kalẹ̀ fúnre muhammad sallallahu alayhi wa sallam a sọ̀kalẹ̀ pẹ̀lú òdodo ni kò sí ọwọ́ bàjẹ́ ń bẹ̀ tru jibril tó gbà dọ́dọ̀ rẹ jibril ò ń ṣe ni tí dàdà parọ́ mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò fi kún kò yọ kúrò bẹ́ẹ̀ wọ́n bíi haki pẹ̀lú òdodo làwọn ọlọ́run ọba fi sọ̀kalẹ̀ wọ́n bíi nazal ìgbà tí ó dẹ̀ sọ̀kalẹ̀ dọ́dọ̀ rẹ náà pẹ̀lú òdodo ni kò sí àtìkú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí àtìkú kankan bẹ́ẹ̀ wa ma arsalnaka illa mubashiran wa nadhira ọlọ́ni rẹ muhammad sallallahu alayhi wa sallam àwọn ọlọ́wọ́ ọba wò ní ẹ dìde bẹ́ẹ̀ láàrin níṣẹ́ kankan wípé kò jẹ́ mubashiran ẹni tí ó mọ̀ fún ní ìròdùnú gbogbo àwọn tán bá dúró ti ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wa nadhira kò lè jẹ́ni tí ó máa kìlọ̀ ìyà fún gbogbo àwọn tábàkọ̀ tí kún sí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala iṣẹ́ tí àwọn ànábì ọlọ́run bá wá ṣe nìyí nípa pé gbogbo ẹni tí ó bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ yóò rí ọdún ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ yóò rí gbádùn lọ́dọ̀ ọlọ́run ọba lọ rẹ̀ ẹni tó bá dẹ̀ tí kún sí ọ̀rọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ìyà ni ó jẹ títí ẹ̀ níwájú ọlọ́wọ́ bá irú èèyàn bẹ́ẹ̀ iná ni ó jẹ títí ẹ̀ níwájú ọlọ́wọ́ bá gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá pátá iṣẹ́ táwa fún àwọn èèyàn náà lílé mubashiran wa nadhira ẹni tí ó mọ fún àwọn èèyàn tán bá tẹ̀lé tí ó mọ fún wọn ní ròdùnú àwọn tán bá dẹ̀ kọtí ikú sí wọn wọn ò máa ṣe ìkìlọ̀ yà fún wọn wọn ló jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ọlọ́wọ́ bá gbé dìde ní òjíṣẹ́ ó pe àwọn ará mẹ́kà jọ gbogbo wọn kó jọ ó ní ẹ̀yìn ará mẹ́kà tí n bá ń sọ fún yín wípé àwọn èèyàn kan bẹ nínú fálì yìí tó ṣe pẹ́ fẹ́ wá jà yín lógun ǹjẹ́ ẹ gbà gbọ́ gbogbo wọn ní kílódétà nígbà ẹ gbọ́ náà jẹ́ rábìnà àlẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ààrí kó parọ́ fún wa kó parọ́ fún wa rí níta mẹ́ẹ́sì náà ní olódodo ó náà mo jẹ́ olùkìlọ̀ ẹ̀yà fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbólóhùn yìí tí wọ́n gbọ́ ẹni tí ó kọ́kọ́ ṣe àtakò fún òun náà ni ẹni tó jẹ́ ọ́nkù rẹ̀ tí wọ́n ń pè ní Abu Lahab òun lẹni tí ó kọ́kọ́ takò ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún orí tábàlẹ́kẹ̀ yá Muhammad kó bàjẹ́ fún ẹ̀rẹ́ Muhammad alihaba jama'atana ṣé sọkúsọ tó fẹ́ sọ ọ́ tó fi kó wa jọ eléyìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala torí eléyìí tó sọ ọlọ́wọ́ba sódìdí súra kalẹ̀ lẹ́ni tó ń dẹ́ ìpè tó ṣe fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ń dá padà sí òun àti ìyàwó rẹ̀ tó ṣe pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ti sùtá kan anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí la fẹ́ lò bí eléyìí òun náà ni wípé anẹ́gbẹ̀wà muhammad sọlá sọ́n sọ fún wọn pé olùkìlọ̀ ọ̀yà ni mo jẹ́ fún yín tó ló jẹ́ pé ní tí ó ṣe wá àti kò ń ṣe nǹkan tá a sọ fáwọn èèyàn tí wọ́n mọ rẹ́rìn pàkìtì ẹni tí ó ṣe wá àti ìyá ọlọ́wọ́n ọba ni ó mọ kìlọ̀ fáwọn èèyàn yóò dẹ̀ máa jẹ́ ká mọ̀ pé ní tó bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba títí ó dáadáa wájú ọlọ́wọ́n ọba ìwé yẹ̀ bẹ́ẹ̀ yóò rí ẹ̀sán dáadáa gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba. ṣùgbọ́n tó bá kọtí ikú sí ọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala irú èèyàn bẹ́ẹ̀ ìjẹniyà ni ó jẹ títí ẹ̀ eléyìí ni táǹpẹ̀ ní wáàsí eléyìí ni ní ìpè òdodo ṣùgbọ́n ká máa ṣe wáàsí ká máa pàwọn èèyàn lẹ́rìn sọ àwọn ìtàn tó ṣe kò ńlẹ̀ fáwọn èèyàn ká ní wáàsí là ń ṣe eléyìí ó kì í ọba bẹ́ẹ̀ ni kò ṣe ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa àwọn ó ní rúṣùlá ní mubashirina wa mundhirin ọlọ́run ni agbé wọn dìde ní òjíṣẹ́ lẹ́ni tó ń fún ní ròódùnú gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ọlọ́run ọba wa mundhirin lẹ́ni tó ń kìlọ̀ ọ̀yà fún gbogbo àwọn tó bá kọtí ikú sí ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba fi ń sọ ike alukur'an yìí wa bil haqqi anzalnahu asọ kalẹ̀ ní ti òdodo ni kò sí bàjẹ́ kankan bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ mi ìnìyàn kankan bẹ́ẹ̀ wa bil haqqi nazal ìgbà tí ó dẹ̀ bí ọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó débẹ̀ ní ti òdodo ni kò sáfikún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni muhammad sallallahu alayhi wa sallam kò dáadáa parọ́ kò fi ọ̀rọ̀ tí ara ẹ̀ kún ọlọ́niwọ́n máa sọ́nà ká ilẹ̀ mubashiran wọ́n dàbí rọ̀ àwọn ọlọ́wọ́n ọba ààrin iṣẹ́ bí o bá ṣe kó lọ jẹ́ mubashiran ẹni tí ó mọ̀ fún àwọn èèyàn ní ìròdùnú wọ́n dàbí rọ̀ ẹni tí ó mọ̀ kìlọ̀ yà fún àwọn èèyàn eléyìí náà ni tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe tó bá rí àwọn tó bá rán àwọn èèyàn iṣẹ́ nú àwọn sàábì rẹ̀ tó ní kí àwọn náà lọ spread islam yóò sọ fún wa ani bashira wala tunafira ẹ fún àwọn èèyàn ní ròdùnú ẹ má lé àwọn èèyàn kúrò nínú islam ẹ fún wọn ní ròdùnú ẹ má lé wọn kúrò nínú islam òun náà ni pé ẹ sọ fún wọn ẹni tó wá ṣe báyìí báyìí báyìí báyìí ní ti dáadáa nǹkan báyìí báyìí báyìí báyìí ní ti dáadáa ni yóò máa jẹ́ títí ẹ. bashira wala tunafira anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ eléyìí fún abu musa al-ash'ari tó rán lọ sí yemen bákan náà àti mu'adh jabal nígbà tó rán lọ sí yemen eléyìí ni tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wọn. a fún àwọn èèyàn ní ròdùnú nípa ètò Islam nípa gbogbo dáadáa tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà máa ti lọ́ọ̀yà fún àwọn èèyàn ẹni tó wá ṣe léyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bínú sí ẹ jẹ́ ká jìnà sínú nǹkan báyìí eléyìí ní ìlànà àwọn àfẹ́ẹ̀sì ìlànà àwọn ẹni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní wa qur'anan faraqnahu li taqra'ahu 'ala an-nasi wa nazzalnahu tanzila ọlọ́run ní kùrán yìí a ṣe ní kùrán kan tó ṣe pé faraknáàbù àwọn ọlọ́wọ́ bá à ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ ìtẹ̀kra àwọ̀ alẹ́ náà nítorí kò lè máa kà á fún àwọn èèyàn alẹ́ amúfin pẹ̀lú ìfarabalẹ̀ kó máa kà á fún wọn díẹ̀díẹ̀ wọn ẹ̀zẹ̀lẹ̀ náà àwọn ọlọ́wọ́ bá a lè sọ kalẹ̀ ní sísọ kalẹ̀ alukur'an yìí ó ń sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní nǹkan bí twenty three years ló fi ń sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó lò thirteen years ní ìgboro maka gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́nu tó ń fi àwọn èèyàn síbi ìmọ̀lọ́run lọ́kàn ó ten years ní ìgboro madina ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn tó ń pè wọ́n síbi ìmọ̀lọ́run lọ́kàn gbogbo twenty three years tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó fi jíṣẹ́ ọlọ́wọ́n ọba ó jíṣẹ́ ọlọ́wọ́n ọba lẹ́ni tó ń ka alukur'ani fún wọn ni ọlọ́wọ́n ọba ò sọ kur'ani kalẹ̀ lẹ́ẹ̀kan náà ká ní a constitution wa lélẹ́ ìta máa lò ní òfin lélẹ́ ṣùgbọ́n díẹ̀ díẹ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi ń sọ alukur'ani kalẹ̀ tó ní kí jibilu máa mú wá fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ọlọ́wọ́n ọba ó sọ súra kankalẹ̀ àbí kó sọ àwọn àyà kankalẹ̀ láti wá àdírẹ́sì àwọn ṣẹlẹ̀ yẹn òun ló fà á tó fi jẹ́ pé àwọn sàhábà radiyallahu alayhim tá a bá ń sọ̀rọ̀ ń pa wọn wọn ń ṣẹni tó jábọ́ láti sánmà irú ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé lórí làwọn náà gbé in fact in tí wọ́n tẹ̀rì sí nínú ìbàjẹ́ ó tún ju tí àwa tẹ̀rì sí lọ kò sí àwọn kankan tá a fẹ́ wo pa ń ṣe lónìí tó ṣe pé kò mọ abẹ láwùjọ tuntun náà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá tán gbà fún ọlọ́wọ́ bá subhanahu wa ó di pé láìpù wọn náà change tàbá sọ̀rọ̀ pọ̀ tí mú mu àwọn mu ṣége nu ọtí débi pé wọn a tún compose àmọye poems láti lè fi yin ọtí irú ọtí tó tún máa ń jẹ́ kéèyàn ń ríra wọn sọ̀rọ̀ ń pa rẹ̀ tàbá sọ̀rọ̀ ń pa wípé yẹn ń ṣe zìnnà àwọn nǹkan tó ṣe pé ó gbalẹ̀ kan láwùjọ wọn ni ibi tán ṣe é dé obìnrin lè wo sùsùn kó fi rẹ̀ ẹlẹ́ káwọn èèyàn máa súnmọ́ bó ṣe wù tó bá di lóyún yóò wá mú èèyàn kan nu gbogbo àwọn èèyàn tó ṣe wípé wọ́n bá aláṣepọ̀ ẹni tó wá wù ni ó gbé oyinú ẹ̀ fún àwùjọ tó ṣe wípé àwọn èèyàn ń gbé ní ìgboro mọ́kà nílé àti bí ẹ̀bẹ̀ lọ́nà àwọn ìwà àbàjẹ́ ká gbowó èlé ni ká ta tẹ́tẹ́ ni ká gba bíráìbù ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní tó balẹ̀ kan ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ń sọ alukùránì kalẹ̀ fún tó ń gba gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn èèyàn díẹ̀díẹ̀ ọ̀rọ̀ à ń ṣe bọ́ ọ̀rọ̀ à ń ṣe àwọn oríṣiríṣi àwọn iṣẹ́ tó ṣe kó takò ẹ̀sìn ọlọ́wọ́ bá ń sọ alukùránì kalẹ̀ tó gba àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ ó gba àdìbá lọ́wọ́ wọn ó gbọ́ tí mo mú lọ́wọ́ wọn ó gba zìnà ṣíṣe lọ́wọ́ wọn ó gba tẹ́tẹ́ títa lọ́wọ́ wọn òun ló fàtó jẹ́ pé kò sí àwọn kankan náà àwọn kata pé láwọn vices láwùjọ lónìí tó ṣe pé àwọn èèyàn ti go through tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ní à ń rí àwọn ìlera kan nínú ẹ̀sìn àwọn èèyàn ti rí ìlera tó ju titi wa yìí lọ nínú ẹ̀sìn situation ti wà tó ṣe pé nínú ẹbí kan ẹ̀ẹ́rẹ́ èèyàn kan tí ó gba ìsìláàmù ẹnìkejì lè mọ́ gba ìsìláàmù Abubakar ọ̀dọ́ aláwọ̀ ánú ìgbà tó ń gba ìsìláàmù lára àwọn ìyàwó rẹ̀ tí ò gbà ìsìláàmù ń bẹ tó ṣe pé lẹ́yìn ìgbà tí ó di pé wọ́n dé Mádínà lòun náà tó gba ìsìláàmù lápèjúwe irú ìyá Asma ọmọ Abubakar Asma ti wà Mádínà kí ìyá rẹ̀ tó padà wá gba ìsìláàmù wọ́n ló fi jẹ́ pé ìgbà tí ó wá bẹ̀ Asma ọmọ rẹ̀ wò Asma wo pé òun ò lè jẹ́ kó wọlé kó ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu alẹ́ muhammad sallallahu alaihi wasallam kó ń tó jẹ́ kí ìyá òun wọlé wọ́n lọ bá ànábì wa muhammad sallallahu alaihi wasallam oníkọ́ni mọ̀tí aláyẹ ummi ìyá mi wá bá mi wọ̀yọ̀rọ̀ ọ̀gbà lẹ́ni tó fẹ́ dẹbi pọ̀ mo wá wo pé mi ò ní jẹ́ kó wọlé àfi kí n mọ kí lẹ́sìn sọ lórí ẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ fún pé sílí ummak ìyá rẹ ni dẹbi pọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìdẹbi pọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n ìdè bípọ̀ tó bá ti ń tako ẹ̀sìn eléyìí lẹ gbọ́dọ̀ ṣe lọ́lọ́wọ́ bá fi wá sọ ayà kalẹ̀ pé láyé ni ha kùmù lọ́hùn á nílẹ̀ bí nà lẹ́mí kọ́ tí ló kún fi dì wà lẹ́mí kúrò kún ní yára kùn rúhùn wà tó sùtù eléyìí ìdìnnà láyé ní gbọ́dọ̀ mọ̀kúsẹ́tì ọlọ́run ní àwọn tí wọ́n bá ń jà bẹ́ẹ̀ ni tí wọ́n gbógun tì í ọlọ́run lóhùn òjẹ́ mọ́ dáadáa tí wọ́n nínú àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn Islam sọ́jẹ́ mọ̀lẹ́bí yín bí wọ́n jẹ́ ìyá ni àbọ̀jẹ́ bàbá ni ọlọ́run ló ní ohun ní ẹmọ́ ṣe dáadáa sí wọn ìnàlá yuhibbul muqsitin ọlọ́run ló ní fi àwọn tábà máa ń ṣe déédéé ẹ ṣe déédéé sí wọn. innama yanhakumullahu anil ladhina qatalukum fid din wa akhrajukum min diyarikum ọlọ́run ní ohun àwọn tó ṣe ipò wọn ọlọ́run bá ní kẹ́ ẹ mu ní ọ̀rẹ́ ayò làwọn tó ṣe kí wọ́n bá ń jà wọ́n gbógun tì wa akhrajukum min diyarikum an tawallawhum pípẹ́ ẹ̀gbọ́rọ̀ mú wọn lọ́rí ayò aya yìí aya tó clear ni tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ òun náà ni wípé kò sí ń ta akẹ́kọ̀ọ́ pàǹbá yín lónìí tó ṣe pé ẹ̀sìn òkè address ìyẹn léwo pókè ìyá àwọn ti fèrí ni àgbàbá àwọn ti fèrí ni bóòlù ó ṣe ṣe mùsùlùmí lòun ó ṣẹlẹ̀ sí Abu Talib Abu Talib bàbá rẹ̀ tó ń ṣe ẹ̀gbọ́n bàbá ní muhammad ọlọ́dún ó kú ní kébèrè ní muhammad ọlọ́dún torí eléyìí inú ẹ bàjẹ́ bàbá yìí àlẹ́ muhammad ọlọ́dún púpọ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ anábìsọ ọlọ́dún sọ fún wípé bàbá rẹ̀ lọ́bù mọ́lẹ̀ lọ́bù bàbá mọ́lẹ̀ ni tó jẹ́ tí wọ́n ké irun kẹ́ni ó fi ti lára ní àbáwọn oko oríṣiríṣi kan tá máa dá ẹ̀yìn tá mọ̀ kókún kébè rí ni káwá ó ń dọ́gbọ́n sí rárá ọlọ́run bá ti fi sọ fánibù wa Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn mùnáfìkì tẹ́ ń ṣe bí mùsùlùmí láàrin àwọn mùsùlùmí ńgbà tí kan wọn tó di kó kúrò láyé ọmọ rẹ̀ tẹ̀jẹ́ ni tó sí ọ̀sì tẹ́sí ọmọ wa ń wo pé kí sallallahu alaihi wasallam kó sí bàbá òun lára kò ṣe pé kó kírun sí bàbá òun lára nìkan aṣọ rẹ̀ lòun fẹ́ kó tún fi wé anábìsọ lọ́sàn ìgbà tí ó gba wà yí kankan lórí eléyìí anábìsọ lọ́sàn lọ ṣe ọlọ́wọ́ bá sọ ayà kalẹ̀ nípa pé wọ́n láti sọ lé ó gbọ́dọ̀ kírun lórí kankan nu wọn ó gbọ́dọ̀ débi sàárè rẹ̀ torí pé kí iná mú káfọ́rù billahi wa rasuli wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run wọ́n ṣe kèfèrí sí òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n máa tó fàṣíkò wọ́n dẹ̀ kú wọn fa ayé yìí lẹ̀ lẹ́yìn tó jẹ́ kó kéèyàn ayà tó clear so ló ń jẹ́ pé ká wo any condition tá a lè bára wa àwọn tó ṣíwájú wa wọ́n ti bára wọn ru condition yìí tọ́lú wọn subhanahu wa ta'ala sọ ní tí ó jí òfin ẹ̀sìn fún wọn ní tó jẹ́ position ẹ̀sìn lórí ẹ̀ ìtìsà kí wọ́n wá gbogbo òun ó gbà kó lè jẹ́ni tó ṣe pé kí ni ìró òdùnú tí Muhammad sallallahu wa sallam tó mú wá yóò ti tiẹ̀ àbí kó wo pé rárá òun ó ṣe báwọn èèyàn àwọn ṣe ń ṣe náà ni kó ṣe Muhammad sallallahu alaihi wa sallam tó mú wá kó ni ṣùgbọ́n Al-Qur'an òfin ẹ̀sìn tó ti ni tó ṣe pé kò ní ìdí àfikún bẹ́ẹ̀ ni kò ní ìdí àyọkúrò kó ṣe nǹkan tá a sọ ibi òkè tó bá òun àgbélé ẹ̀ tó bá òun àgbélé àbí wọ́n àwọn cases báyìí islam àdírẹ́sì irú kò sí nǹkan tá a fẹ́ mú wá kò sí condition kan tá a fẹ́ bára wa tẹ́tí ò ti sọ̀rọ̀ ń parẹ́ ìṣẹ́lẹ̀ àbó ṣe pé kí ni àwọn àfa tí a wò pàfà ni wọ́n wọn àmọ́ ń parẹ́ àti kó ṣe wípé kí ni àwa gan fúnra wa ìgbà tó bá sọ fún wa ní afẹ́ṣe ti fẹ́ nu ara wa bákan nu méjì ni ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ islam ò dá sí ẹgbẹ́ ká fìyẹn lẹ̀ kí islam kí ká fi islam sáyé kan káwa náà ṣe ìtò rárá kò sí condition yẹn tá a bára wa yìí tó ṣe pé ẹ̀sìn ò ti provide solution fún torí pé alukur'an yìí kíra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni kò sí òfin tí àwọn èèyàn ó kóra wọn jọ tí wọ́n láwọn fẹ́ review ẹ afẹ́ review constitution wa 1999 ninety nine constitution ẹ kìíní kan seventy nine constitution à ń review rẹ̀ òfin ọlọ́wọ́ kan ń ṣe ń tán review òfin tó ṣe pé ó ti pé ni òfin tó ṣe pé ọlọ́wọ́n ọba tó dá wa tó mọ̀ wá ó ti mọ gbogbo tá a ṣe pátápátá tá a bá bára wa nínú condition báyìí ètò ẹ̀ka ṣe yìí tá a bá bára wa nínú condition báyìí ètò ẹ̀ka ṣe yìí ṣùgbọ́n ká mú Qur'an ká gba sẹ́gbẹ́ kan ká wo kó ra ìmáṣá àti nkírun ó ti tó àbí tí n bá ti ń gbá rọmọdọ́n ó ti tó àbí tí n bá ti ń lọ ájì ó ti tó àwọn nǹkan yòókù á máa pàṣàlú tó ó ò lè pàṣàlú tó nǹkan tí quran bá ti sọ fún ẹ pé bó ṣe yẹ kó ṣe yìí pé mọ́ ọ̀rọ̀ bá ṣe pín ogún ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti yanjú gbogbo àwọn kan yìí tá a bá kó àwọn ìdílé mùsùlùmí jọ lónìí agídílẹ̀ fi rí ibi ìdá mẹ́ta àbí bó ṣe fẹ́ pé àtàbí rí nǹkan bíi three percent mẹ́ta nù ìdá ún tó ṣe wípé wọ́n láwọn bọ́lọ́ ọba ṣe pín bẹ́ẹ̀ ni bá wo ìparí àwọn àyà tó sọ́rọ̀ ń pogún ọlọ́wọ́ba subhanahu gbogbo ẹni tí ò bá pín bó ń ṣùgbọ́n mélòó ló mùsùlùmí ló ń ṣe lónìí ẹ̀rẹ́ lómi tí àwọn àwọn bá rú pínpín kan fọpọlọ rẹ̀ pín bẹ́ẹ̀ ni táwọn èèyàn ń lákàtúnkà ni nínú alukoran ní sọ́rọ́tún nípa àwọn àyàtà ń ka lákàtúnkà ni ẹni tó bá ní àwọn máa ń parí koran ní àmọ́ ibà ìbò máa ń parí láàrin ọ̀sẹ̀ àmọ́ ibà ìbò máa parí láàrin oṣù kò sí bí ó ṣe ní gbàgbé àyà yìí kọjá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n koranan tira yìí àṣẹ ní koranan ìkẹtẹ́ máa kà lákàtúnkà faraknahu àwọn ọlọ́wọ́n bá àṣẹ ní ìkẹta pín ìtẹ́kọ́ráwọ̀ alẹ́nàáti alamuksin kó ma ká fún àwọn èèyàn díẹ̀díẹ̀ wọ́n ẹ̀zẹ̀lá òfin zíla àwọn ọlọ́wọ́ bá dẹ̀ sọ́kalẹ̀ ní títí sọ́kalẹ̀ alukurani ọlọ́wọ́ bá ló sọ́kalẹ̀ pẹ̀lú dúdú kò sí gbólóhùn anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yọ kan bẹ́ẹ̀ àlàyé tí ọlọ́wọ́ bá tó ní kí anabi wa kó ṣe kálíbà bá alukurani yé ó sẹpẹrẹtì fún alukurani ìgbàfúrẹ́ lọ́lọ́wọ́ bá fi ń sọ pé wà láwùtà kọ̀wálà àlẹ́yìn àbábọ̀ àkàwé ìdá akádùnà mi lórí ẹ̀mí ọlọ́run ní sani gbà lè dáadáa parọ́ kan mọ́ wa ni àwọn ọlọ́wọ́ bá àbá gbá mú pẹ̀lú ọ̀tún tó mẹ́lẹ̀ pàpà àná mi wọ̀ tí iṣan rú rẹ̀ àwọn ọlọ́wọ́ bó gégekúge sàmàmí kùmí àhàdìnà àmì òhàdìzín kò sẹ́yìn kan nù yín níta fi ránṣẹ́ sí òunṣẹ́ ni tí ó mọ̀ tọ́jú ẹ̀ pamọ́ sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó bá nàbí gẹ́gẹ́ fún ẹ̀ wí nínú alukur'an ó kà á síta táwọn sàábì kọ́ kalẹ̀ ní tó bá wí ó kà á síta torí pé kò tọ́ fún un láti tọ́jú kankan pamọ́ bẹ́ẹ̀ ọlọ́ni wo bíi haqqi anzalnahu ìgbà táwọn náà bó sọ kalẹ̀ ní ti òdodo ni kò sí ẹni adulteration ipe kan wọn náà adọtrẹ́tì ẹni pé wọ́n ti dá mi lu àbọ̀ ti yà kò síbẹ̀ wọ̀bi hakinada ìgbà tí ó dẹ̀ sọ̀kalẹ̀ lọ́dọ̀ Muhammad náà ó sọ̀kalẹ̀ ní ti òdodo bẹ́ẹ̀ náà ni kò sí àwọn pàǹtí ń bẹ̀ ṣùgbọ́n kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ̀rọ̀ wá mùsùlùmí lónìí là ń borí kúrò ń bẹ̀ ẹlòmíín tó bá ti sọ nǹkan tó ṣe pé ó takò àbí kò bá tó ń ṣe mú yóò dagiri kalẹ̀ ni yóò ní pé ah, àwọn àfa igan wàhálà wọn ti pọ̀ jù ní ìgbà tó ṣe pé àfa ló gbẹ́sìn kalẹ̀ bẹ́ẹ̀ ni òfin ọlọ́wọ́n bá nǹkan tí gbogbo wọn ń kà ní Al-Qur'an Al-Karim ní tó clear tí ò sí ojú ń bẹ̀ ni kí láà máa jù sí ìwọ ara wa táwọn wọn náà kẹ́ àwọn ọlọ́wọ́n bá àgbé ẹ̀dìdé ààrẹ níṣẹ́ bí ó bá ṣe kó jẹ́ mo bá ṣì ẹni tí ó mọ fọ́yàn ní ròdù ọ̀nà zírọ̀ kò jẹ́ ẹni tó ṣe pé yóò mọ̀ kìlọ̀yà fún àwọn èèyàn bákan náà anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó sọ ní ọ̀rọ̀ ẹni ó ní wọ́n lẹ́ni nafsu muhammadin biyẹ́dì mo fi ọlọ́wọ́ bá tó ní ẹni muhammad búra láyé tí bí ahdumin áàbí in èèyàn kan kò ní gbọ́npé ní muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn èèyàn tí wọ́n ń bẹ lónìí tí wọ́n tún máa bẹ bóyá ní yahudi yun wàlá nasarani ó pèrè ní yahudi yẹn àbó pèrè ní nasarani wàlá bí omi mi lẹ́nu ṣe tóbi kò wá gbáǹtí ọlọ́run ọba tó fi hàn mí kò gbà á gbọ́ ìlàkàrẹ̀ ní àtàrí nàrà àti kójọ máa ná lára ìkìlọ̀ lélẹ́yìí ní ti ń bá sọ fún yín ẹ tẹ̀lé mi ní tí n bá ní ẹ jìnà sí ẹ jìnà sí anabi sallallahu alaihi wasallam onímọ̀ àtọ̀ àmì gbogbo ẹni tó bá tẹ̀lé fọkọ́ àtọ̀ Allah ó ti tẹ̀lé ọlọ́run wọ́n mọ̀ ní àtọ́ ni gbogbo ẹni tí ó bá fi lè takò mí tí ó bá ti ń bá sọ ó ti ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí lànà ní muhammad sallallahu alaihi wa sọ fún àwọn èèyàn láti rí àwọn sàhábà ọ̀dọ̀ wọn lẹ́ni tó ń ṣe alápáǹtìtì láti fẹ́ súnmọ́ ọlọ́run ọba lẹ́ni tó ń ṣalápá ń tètè láti jìnà sí ìbínú ọlọ́run ọba torí bí àwọn kata àtìtíwájú tá bá ń wo environment tá ń gbé àbá àwùjọ wa láyé lónìí ká mọ̀ rò pé àwùjọ tuntun ni kò táwọn kata ń ṣe tó ṣe pé wọn ti kọjá àwọn àwọn àtọ́ wo lóríṣiríṣi àwọn tó ń practice homosexuality ni àwọn kan ti practice ẹ̀ homosexuality lesbianism kò tí wà burúkú kan táwọn wò pé àwọn èèyàn ń ṣe lónìí tọ́lọ́wọ́n bò ti sọ̀rọ̀ lórí bóyá àwọn kan náà àwọn èèyàn anábì ọlọ́wọ́n bá kan ni wọ́n ṣe tọ́lọ́wọ́n bá la ṣe fẹ́ tún ìgbésí ayé wa ṣe ọ̀rọ̀ bá ṣe ṣòwò ní ọlọ́wọ́n bá dá sí ọ̀rọ̀ bá ṣe pín ogún ní ọlọ́wọ́n bá dá sí ibi tí ìsìláàmù tó dá sí ọ̀rọ̀ ọmọ ènìyàn dé bó ṣe wọ ilé ìgbọ̀nsẹ̀ ẹ̀sìn dá sí bó ṣe jáde inú rẹ̀ ẹ̀sìn dá sí tó o bá fẹ́ sùn ẹ̀sìn dá sí tó o bá jí ẹ̀sìn dá sí ṣé ẹ̀sìn tó dá sí àwọn nǹkan báyìí ní òní dá nǹkan ńláńlá ni láti wá wọ́pọ̀ náà ẹsẹ̀ sílẹ̀ ẹsẹ̀ sílẹ̀ tí bá ṣe wù mí òun náà máa ṣiṣẹ́ nítorí pàtàkì náà ní kí n ti kírun tí má ti kírun gbogbo yòókù rárá ẹ̀sìn ìwúdùkúlù fi sílmì káàpàtà ní ọlọ́run ní ẹ̀kọ́ sí islam pátápátá ní wàlá tẹ́tẹ́rì òkùtù wa ti sọ ìtọ́ ẹ má tẹ̀lé ìlànà sọ ìtọ́ ẹni tí ò kó sínú ẹ̀sìn pátápátá tó mú tó mú nú ẹ̀sìn ìlànà sọ ìtọ́ ló ń tẹ̀lé ọlọ́run iná wùlẹ̀ kùmọ̀ àdúgbò bù bí ìṣọ ìtọ́ ọ̀tá tó fojú wọn yìí torí pé ntọ́lọ́ ọba kalẹ̀ tó pa láṣẹ fún wa táwọn ń rí táǹkà fún wa tá a dẹ̀ sì ń wò ó wípé kí ni mi ní ní tẹ̀lé nítorí mi àti tẹ̀lé nítorí mi àti ṣe màá ṣe balẹ̀ tó ń kọ̀ntró wa ní ṣaitán ń pa wá láṣẹ ṣaitán òun ló ń ti wá lọ síbi tá ti rí bínú ọlọ́wọ́ bá àwọn anábì ọlọ́wọ́ bá lápapọ̀ anábì wa muhammad sallallahu alaihi to be specific ni wọ́n wọ́nu wa against àwọn nǹkan tí ó jẹ́ àbúrú fún wa bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé fún wa àwọn nǹkan tó ṣe wípé a fi rí ìyọnu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́ni kúl ámínú bí ọlọ́ni sọ fún wọn ẹgbàá gbọ́ ọ̀la tùmínú àbíkẹ́ mọ́gbàá gbọ́ ìtúbà òyìnbó ṣe nínú méjèèjì tó dàbí gbàtọ́ náà ọba sọ ó ní fọmọ̀nṣá fàlíò nínú ọmọ̀nṣá fàlíẹ̀fù ẹni tó bá wù kó gbọ́lọ́ ń gbọ́ ẹni tó bá wù kó gba kọ̀rán gbọ́ ẹni tó bá wù kó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ẹni tó bá wù kó ṣe kèfèrí pẹ̀lú alkùrán kálukú ó gbá ẹ̀sán rẹ̀ pàdé wájú ọlọ́run ọba إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا الله ní ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n fún ní mọ̀ àwọn táwọn ọlọ́run ọba tá a jogún mọ̀ fún tí wọ́n mọ̀ ń pa ọlọ́run ọba ìdá yúkúlá ààrẹ ìdìbò tí wọ́n bá ti ń gbọ́ tán ká àkùrọ̀ ánìyí yẹ kúrò nàbí àlùkọ́ rẹ̀ wọn ó máa forí balẹ̀ fún ọlọ́wọ́n ọba nígbà tí wọ́n bá ń gbọ́ tó ń ka alukur'an eléyìí ló fà tó jẹ́ pé àwọn àyè kan bẹ nú alukur'an tó ṣe pé tá a bá ti ka àbá gbọ́ tó ń ka tá a bá dé àyè yẹn à á ṣe ìforí kanlẹ̀ tá a bá ti gbọ́ tó ń ka àbá wà gan fúnra wa là ń ka tá a bá dé àyè yẹn à á ṣe ìforí kanlẹ̀ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ onímọ̀ tó ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run ọba yé wọ́n máa ń gbọ́ recitation alukur'an ọkàn wọn a máa gbà àmì ìmọ̀ nínú yóò mọ owó lòun kù sí bólòun ti túnṣe bólòun ò tí túnṣe ṣùgbọ́n lónìí ọgọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n sọ kùránì di tírata fi ń saṣẹ́ yóò ka yóò pa àwọn àfáwà yóò bá ń sọ kùránì kalẹ̀ ó ṣe pé ògbà ni wọ́n ń bá wọn sọ kùránì kalẹ̀ lẹ́yìn ìgbà tó náà wọ́n bá ti sọ kalẹ̀ ìtí kùránì wà fún òun ní kẹ́ fi ṣe wá àti fún ẹ àwọn ibi tó kó sí kò ṣàtúnṣe rẹ̀ ẹni tó wá ń pa fún ọ náà ibi tó náà kó sí kó ṣàtúnṣe rẹ̀ ọlọ́run ní tíra yìí aṣọ kalẹ̀ tíra alálùbáríkà líyà dàbàrú ayáàtì nítorí káwọn lè bá àmọ́ ronú sí àyà rẹ̀ ni wàlíyà tó dákàrà wòlé albá bákan náà nítorí kí àwọn tó jó nílà ṣùgbọ́n olówó kan áwó tuntun ní ti pẹ́ àbá every sunday sunday every saturday saturday every kìnìkan kìnìkan ẹ máa bá ń ka kùránì lémi yóò wá fi owó rẹ̀ dandan kan yóò fi sunu yóò fi sunu àwo ni yóò fi gbé ńgbà tó ń bá ti gbé yẹn kalẹ̀ ní òun ti mú àwọn àfa àwọn afẹ́ eléèdì nìyí o kò sí tó polówó àtàfà àpapọ̀ dípé kí ni kò sọ̀rọ̀ lọ́wọ́ bá fún tó wá wù kó bá wù kó má gbà kọ̀mọ̀ṣẹ́ àbálẹ̀ yóò mú ọmọṣẹ́ àbálẹ̀ ẹ̀kọ́ tó bá wá wù láti fún àfáà ní nǹkan kéèkì ọ̀tọ̀nu ṣùgbọ́n tó tẹ àfáà kan yẹ pẹ̀lẹ́ ara ẹ̀ débi wípé kí ni kó ló ń lọ gba tíra kankalẹ̀ fún lọ gba kùránì kankalẹ̀ fún lówó ní eléyìí ó kì í ṣe lànà ẹ̀sìn kò ń ṣe lànà ọ̀rọ̀ sàhábà radiyallahu Muhammad sallallahu alayhi wa sallam káfà sọ tó ṣe wípé ọlọ́run ọba fẹ́ kó ṣe fún ẹ níṣẹ́ àfáà ìtọ́lọ́wọ́ bá fẹ́ kó jìnà sí kó sọ fún ẹ òun ní iṣẹ́ àfá àwọn anábí ọlọ́wọ́ bá mubashiro wa mundiro kákìlọ̀ ọ̀yà fáwọn èèyàn káfáwọn èèyàn nírò ó dùn ní oníṣẹ́ wọn gẹ́gẹ́ ṣùgbọ́n gbogbo eléyìí tá n fi ń tanra wa alọ́ ń sọ kùránì ní à ń sọ kùránì kalẹ̀ bó ṣe súra kan ló lè kà kó bó ṣe áyà mélòó kan ló lè kà kó yóò máa gba ládá lórí tó ń kà ṣùgbọ́n káwọ́ pé iṣẹ́ àwọn èèyàn kan ní kán máa sọ Al-Qur'ani kalẹ̀ nílé wa eléyìí ó kì í ṣe ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àwọn afá oníkàpẹ́ àwọn èèyàn sákèèsì ọlọ́ni àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn tó jẹ́ onímọ̀ ọlọ́wọ́n ọba ní sábà ń gbọ́ tí wọ́n ń ka Al-Qur'an yakhruna lil-adqani sujjada wọ́n máa tẹríba wọ́n máa forí balẹ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni olùkọ́ tó jẹ́ pé ìmọ̀ lára àwọn nǹkan tó ṣe pé èèyàn ti súnmọ́ ọlọ́wọ́n bá jùlọ ni ọlọ́wọ́n bá ní yẹ́rìfà ìlà olùlẹ́dínà àmẹ́nu minkum wàlẹ́dínà òtún ilmu daraja ọlọ́wọ́n ní àwọn tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́wọ́n gbọ́ àtàwọn tó ṣe wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún nímọ̀ ọlọ́wọ́n bá òun mọ̀ ẹgbẹ́ lára téèyàn fi súnmọ́ ọlọ́wọ́n ọba jù kò sí bíi kéèyàn máa ṣe wá àti ẹ̀sìn fún àwọn èèyàn nǹkan téèyàn fi súnmọ́ ọlọ́wọ́n ọba ni torí pé iṣẹ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba nìyẹn òun náà ni pé ká fi àkíyèsí àwọn èèyàn síbi àwọn nǹkan tí wọ́n èso ríire ká pàkíyèsí wọn síbi nǹkan tí wọ́n è jìnà sí ìbínú ọlọ́wọ́n ọba lọ́lọ́wọ́n bá ti sọ pé yẹrìfà ìlà òlẹ́rìnà àmánúmínkù ọ̀lẹ́rìnà òjòlẹ́rìn màdàrájáàtì ọlọ́dí àwọn tó gbọ́ náà ọba gbọ́ nù yín àwọn tó ṣe pé ọlọ́wọ́ bá fún nímọ̀ ọlọ́run ló wọ́n máa lé wọn kún ní òun máa lé wọn kún ní kún wájú wọn ọlọ́wọ́ bá ní ni tó ṣe gbogbo ọlọ́wọ́ bá gbọ́ tó ṣe pé wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn fún oníṣẹ́ òdodo bẹ́ẹ̀ lẹni tó ṣe pé òun ò bá mọ lórí pé ń tán sọ fún inú ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ló ń lo ó tún wá ìmọ̀ sí irú bẹ́ẹ̀ ipò tí ó tún máa ga wájú ọlọ́run ọba subhanahu wa ọlọ́run sọ pé aliyestewi lẹ́rìnà yá àlàmúnà wà lẹ́rìnà láàlámúnà ọlọ́run ní àwọn tí wọ́n jónímọ̀ àtàwọn tí wọ́n jónímọ̀ ọlọ́run ní wọ́n ṣe déédéé wájú wọn ọlọ́wọ́n bá ṣùgbọ́n àwọn onímọ̀ wo là ń sọ àwọn náà làwọn onímọ̀ làámìlú àwọn tó ṣe pé ìmọ̀ tó ń bẹ lára wọn fi ń ṣiṣẹ́ ṣe torí pé ẹni tí ó kì í ṣonímọ̀ tó ṣe pé òfin ọlọ́wọ́n bá tán bá kà á fóun ó mú lò ṣùgbọ́n òun ṣonímọ̀ ipò rẹ̀ ń ga bó wà lẹ́nu tó ṣe pé òun ní ó mọ òdodo ó mú un lò ó tún wú àmọ̀ sí ó tún sọ fáwọn èèyàn tó ló jẹ́ pé ẹ̀kálukú wa náà gbọ́dọ̀ gbìyànjú àwọn nǹkan tá a bá ń gbọ́ ní nǹkan ẹ̀sìn ní àwọn nǹkan tẹ́sìn pa wá láṣẹ ká ṣe àwọn nǹkan tẹ́sìn fẹ́ ká jìnà sí ká gbìyànjú àti ṣe àwọn nǹkan tẹ́sìn pa wá láṣẹ ká ṣe àwọn nǹkan tẹ́sìn ní ká jìnà sí ká gbìyànjú àti jìnà sí ká dẹ̀ mọ́ wòra wa pé kẹ́ á lẹ́bùn mi ti ju pé kí n máa wá ìmọ̀ lọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nǹkan yẹ ọ̀kan ló ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ti di pa aláṣẹ pé kó máa tọrọ nǹkan yẹn náà ni ọlọ́wọ́n ni wọ́n kó rọ́bì jí ní ìlmà ọlọ́ni rẹ̀ ànábì máa sọ wípé rọ́bì rí ọlọ́wọ́n ọba mi ò jí ní ìlmà lémi kún ní mọ́ ànábì ò tọrọ òun náà ni rọ́bì zidni ilma ilé ọlọ́wọ́ bá lè mi kún ní mọ́ torí náà abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìmọ̀ tí ó wúlò tí ó ṣàǹfààní fún ẹnì kọ̀ọ̀kan kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti tó fún wa bá a bá ṣe ń kọ́ tá a mọ̀ ń pa rẹ̀ kọ́lọ́wọ́ bá ṣe lílo rẹ̀ ní ìrọ̀rùn fún ẹnì wa gbogbo wa jìnnà sí àwọn ìwà àbàjẹ́ tá a fi lè tí a fi rí ìbínú ọlọ́wọ́ bá طلب سبحانه وتعالى بوأن نسيان وبدنا وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك